الرجيم ألا مرزقنا تلاوة كتابك على الولي الذي يريدك عنا آمين واهدنا به سبل السلام وأخرجنا به من الظلمات إلى النور واجعله حجة لنا لا الشيطان الرجيم ولا تفسقوا في الأرض بعد إصلاحها وادعوه خوفا aláàánú àdúgbò máa kún tó kọ́ tó fọ́dúnlá. ọba adúgbò fún ọ. ìlàhí nàgàlà amúdùlẹ̀bí àtà àlùmù. olọ́pẹ́ tó sí ọgbẹ́ wa bó o ṣe tó ni bó o ṣe ní. bá a ní kásẹ̀ gbẹ̀rún kò ṣe déédéé ìdẹ̀ra rẹ tó ṣe fún wa. ìlàhí nàgàlà amúdùlẹ̀bí àtà àlùmù. máa gbà máa gbà ọpẹ́ wa bí wọ́n ọlọ́run ṣe tó gbà nígbà báwa ṣe mọ́ torí tó ẹgbẹ́ bá ṣe mọ́ ní ọpẹ́ ìwò tó ń kankan lọ́dọ̀ rẹ̀ ọ̀nà. ìlà ìlà kàlà àmùdù lẹ́bí yàtà àlùhó. níbi ìlànà bí ìpínpá ni mú ọ̀nà ẹ̀bùrú. sallallahu alaihi bọ́ ọ ní tẹ̀sùbá ẹgbẹ̀rún ló máa fà kò ṣe déédé ọpẹ́ tọ́lọ́run ṣe fún ọ. anábì sì ti mú wàhálà kó o láyé wa. sallallahu alaihi wasallam. ọlọ́run dúpẹ́ fún ọ lọ́pẹ́ tó kún gbogbo sánmà wà mílẹ̀ àlà ard mo dú lọ́pẹ́ tó kún gbogbo lẹ̀ wà mílẹ̀ a máa bá iná wò má tó tún kún gbogbo tí ń bẹ láàrin sánmà àtílẹ̀ lánú fífà náà àlẹ́kà kọ̀sẹ́ni tó lè ka ẹ̀yìn ẹ̀tán àǹtàkà máa fẹ́ bá ara nà síká bóòsè pé lọ ń jẹ́ ẹ̀yìn ẹ̀bọ́ òṣè tó la fi fọ́ gẹ̀lẹ́wájú ká ọba tó gbọmgbọ́n ní ọ́ ìlàhí ìlàhí lágàlà amúdùnlẹ̀bí àgbà àlùmọ́ ọba tó jẹ pé bó o ṣe ní òun la ṣe fi fún ọ. àlàníyàn ní màá kún tó kọ́ tó dúpẹ́ àlédú tán èwo lálédú sétójú lálédú pẹ́ àbí títà fi ń gbọ́ra wa yìí àlá ní àmì mẹ́kùnkọ́ tó gangan ta ni wá àwọn tó jẹ́ pé àkún fún ẹ̀ṣẹ̀ وإن زدت تكسيلا تزيد تفضلا gbogbo ìgbà tá a bá ń ti ẹ̀sẹ̀ sí ọ. èyí ni tó tàkù sí ọ. bá bá dáṣe ètò. bàbá tó yà á. ó sì tó ń na ọwọ́ ìkẹ́ rẹ ọwọ́ ọlá rẹ àánú rẹ ọ̀nà sí wa. ká síta òjì ìbòye fọ́bílá. ọlọ́run àdúgbẹ́. alhamdulillah. afẹ́yìn fún ọ pápá jùlọ àánú rẹ lórí wa alhamdulillah tààfin bá ìjókòó tafsiru yìí ń bọ̀ ikra wuli qur'ana tàbí anábìnrin náà hágàlì qur'an madun مأدبة الله في الأرض مأدبة الله في الأرض فكلوا من مأدبته ما استطعتم anábìlá alukùránù tẹ́ rí ìmádùbọ̀ ọlọ́run ni àṣìta ti parí tí gbogbo èròjà ti wà nú ẹ̀ àṣìtọ́lọ́ ń ṣe fa lórí ayé ni anábìlá kílẹ̀ wọ́n wò ọba ti gbẹ́sẹ̀ kalẹ̀ fọ́kùnlú mímádùbá ti yí mọ́sítàtà ẹ máa jẹ ẹ máa jà sí ọlọ́run bẹ́ẹ̀ bá ṣe lágbára tó ẹ̀sáàrí pàwà àjẹ́bà ṣe lágbára àṣẹjẹ kátàlì sí orí útúbà àtúnjẹ ti tàfsírù bẹ́ẹ̀ bá tún dìde mí ìgbà tí yóò tún jẹ́rọ̀lẹ́ bó tún lọ jókòó mí ìtàlágó mẹ́rin yóò tún jẹ́ mọ́sítà tá tún ni ẹ lè jẹ́ tán gbagbara tí yín bá ṣe tó bó ṣe mọ ni ẹ máa ẹ máa lọ àṣẹ ọlọ́run ni ọba tó wá ṣe wá lẹ́ni tí ń jẹ nínú àṣẹ ọlọ́run báyìí ẹlòmíì ọlọ́run gbóore kàdó kò rí jẹ ọba tó wá dáadáa máa wà báyìí ọsọ ọfàlùkùránù ti sí alọ́dọ̀ ó sì ní a máa jẹ́ bí a ṣe lọ́wọ́ àbíọ́ wọ́n pàwà lórí o ní èyàn bá ti wíwò kúrò tọ́lọ́wọ́ òwí ọpa lórí nù ní èyàn bá ti fi tọ́lọ́run lóhun fẹ́lẹ̀ tí ń ṣe tí ọ̀fẹ́ ọpa lórí nù ọjẹ́ bóòdì ọlọ́run wọ́n jẹ́ àjẹ́bódé o awálẹ̀kún kẹ́ àti gẹ̀ fún aṣíwájú ẹ̀dá ànábì wa Muhammad ẹni tọ́lọ́wọ́ ọba tọ́rọ sí wa ó fi wa olùtẹ̀lé fún wa ó là ń tẹ̀lé. bá àpòlù ìní àṣìkò lè Muhammad. tààlà ń jẹ̀ràn tààlà ní tàà ń jẹ̀ràn nú gbogbo ẹ̀dá tàà ń jẹ̀ràn rẹ̀. fa àkúlù inni àṣìkún lè muhammadi fa àkúlù inni àṣìkún lè muhammadi. fi dáa ni pé ní àṣìkún lè tí a bá nífẹ̀ẹ́ wo lọ́gbẹ̀mí mi tí ọ̀gbìn jẹ́ lè jẹ́. àkúlù inni àṣìkún lè muhammadi. tọ̀rọ̀tọ̀ ni kúkú ọ̀tọ̀ ní ṣáòkù ọ̀tọ̀ ní ìṣíkù bí bá ṣe ń ga sí lẹ́mìí bẹ́ẹ̀ ló kọ nǹkan kọ̀ọ̀kan mà wá ẹ sọ wípé ẹni tí mò ń jẹ̀rán. àkúlù ìní àṣetán lè Muhammadin. bí oòrùn ìyálẹ̀ta ni oòrùn ìyálẹ̀ta òun lànàbí tí nǹkan ọ̀bá sí èèyàn tán kó kò tún ní tan àtùpà ní ìyálẹ̀ta kọ́pọ̀ òun wà nǹkan nǹkan ti sọ nù gbogbo ẹni tí tó ń tàtùpà lọ lẹ́yìn tí oòrùn ìyálẹ̀ta ti yọ ara ẹni ọ̀yá tó tún wá tọ́sọ́nà ń bì kan ìwà nǹkan kí nǹkan kiri ni ànábì wo òun yálẹ̀ta adé adé ọ̀nà ẹ̀mà òun ni ànábì wa Muhammad ibùdó tí gbogbo kálukú ti mu tí ọgbẹ́ òun lànábì. la khayra illa fi tibai. fi tẹ̀lé rẹ̀ tí ò fi tẹ̀lé tàbíwà Muhammad ọlọ́run sóre fún ìgbàtígbà ti lù nílò anábì ní ah, olónìgbà tá ń o yìí ó láfirán anábì àtúbọ̀tá ayé ni anábì ní ò lè wá mọ́ sallallahu wá fòun lẹ̀ tọ́ tẹ̀lé tẹ̀lé tí ti bọ́ ẹ̀yìn ọkàn ń lo ìgbà nínú ìgbà ti lù ìgbà tó ti kọjá náà lóhùn lò ọkọ̀ tó ti lọ ní ju ní sí. Muhammadu ni o nàbí ànábì náà níyà ẹni ààrẹ ní sẹ́ta àṣàlẹ́sà ànábì náà ní ọ̀gá. Sallallahu alaihi wasallam. Ìkẹ́ ọlọ́run, ọlá ọlọ́run, bá síwájú ẹ̀dá Muhammad. ẹ̀yìn àsàlátù èyí tà ń ṣe yìí iṣẹ́ àwọn kan ni o nígbà àwọn táwọn ìdáyé tí wọ́n ìbíà àwọn kan ni wọ́n máa ń ṣe àwọn bàbá kan ni àwọn tó bí a fà wálé lọ pípẹ́ ẹ̀kọ́ ẹgbẹ̀kọ́ lára wọn mọ́nà bá wá kádàrá tí wọ́n ṣiṣẹ́ náà tí wọ́n sì ń ráwa náà ń bẹ̀ ń sẹ́ àdó àwọn ọlọ́gbà ìyá máa ṣiṣẹ́ lára èèyàn tí èèyàn tí sí ò ní yọ táà nílé ọmọ ṣẹ́ à nílé sọpọ́tọ̀ tí wọ́n bá dé owó ṣe tẹ́lọ̀ ní tọ́mọ ṣẹ́ bá dáa tápé máa gbàṣọ ìtọ́ bá lè ràn ọmọ ọ̀dàbọ̀nù ọ̀dàbọ̀nù ṣùgbọ́n tó wá ti ní pàǹsọ fọ́ máa pé má dèdè máa sí ni wọn bẹ́ẹ̀ èèyàn bá béèrè mi sápò ìsìn wọ́n sì nǹkan kálẹ̀ ní fídíò ọdún lójú iṣẹ́ ìyọlá rẹ̀ wàhálà náà ló sì fẹ́ pọ̀ gáhùn wàhálà náà pa náà sọ ní ọbẹ̀ oní oní ọ̀tá oní ọlọ́wọ̀ ọmọ àlùbáríkọ̀ ọ̀wọ́ sọ ẹ̀rẹ̀ bàbá tọ́lọ́ ní kálùbáríkà ọwọ́ sẹ́ wọn ọlọ́mbà nílé kọ̀ọ̀kẹ́ bàbá سمعت الشيخ الوالد عبد الباقي محمد في جنان الخلد يا علم الهدى ونعم الهدى فارقي لا تنسوا اللهم بارك àwọn àlùfáà wa tí wọ́n ṣẹ́kù jẹ́kùnlẹ̀ tí wọ́n náà dá o a kí gbogbo wa fún àpọ́nlé ẹ̀sìn àpẹẹlẹ ẹ̀sìn ní kálùkù wá ń ṣe ta fi ń jókòó kí là ń wí èwo láti gbọ́ ṣùgbọ́n à ń fi jókòó àfi ń pẹ́sìn lé pé kò ní dá kápá pèdé fàlùkùrán káwá mọ́rin yẹn díẹ̀ ká mọ́ jókòó tí ìjókòó wa tàlùkùránù gan èrè jẹ́ tá bá tún wá láníyàn pé a fi ṣàpọ́nlé àlùkùránù oríire ni pé mo lọ jókòó ń tàbí sí irú kí lọ́n wá lọ bẹ̀ à ń ṣàpọ́nlé ọ̀rọ̀ ọlọ́run ومن يعظم حرمات الله فهو خير له عند ربه níbo mi onífà innahu taqwal qulub min taqwal qulub àbẹ́ẹ̀kọ́ ni. innahu min taqwal qulub. ọlọ́run wa man yu'azzim sha'a'ir Allah fa innahu min taqwal qulub. níbo ni onífà man yu'azzim hurumatillah. fa huwa khayrun lahu 'inda rabbih. ọlọ́run ní gbogbo ẹni ọba sàpọ́nlé húrúmọ̀ ọ̀hún húrúmọ̀ ọlọ́run ayé ọ̀pọ̀nlé mọ́ lónìí láyé náà fi ń rìn inú ẹ̀jẹ̀ àìsàpọ́nlé àlùkùránù mọ́ ẹwọ́ bí kálukú wọn bọ̀ àlùkùránù sí ọba lómi rẹ ti jẹ́ wàlàwàlà ọmọ kéwú níbo ló gbà mọ́ nínú tí máa mú yẹn nímọ̀ ní kọ́ sàpọ́nlé mọ̀gán ọ̀gá àmọ̀sílẹ̀ ẹ̀rọ àwọn bàbá kẹ́mẹ́lò ni wọ́n kẹ́ kìí ṣe tọ ẹnu àbùkù mo fi bó ṣe mọ̀ náà ni wọ́n fi kọ́ àwọn bàbá tó káwa táwa ti tara wọn gbà á òun kọ́ ni mo fi sọ́ kábílẹ̀ mọ́bi táwọn ń pọ́n tí wọ́n ṣe lédè bẹ́ẹ̀mbá ẹbẹ́yìn bàbá náà lẹ́jọ́ kó yìí bẹ́ẹ̀mbá fọwọ́ kọkùránù tán wọ́n tún wá àwọn kan tí wọ́n fi gbà tí wọ́n bá gbà tán wọ́n tún wá bí awọ tí wọ́n èso wọ́n gbé kọ́ ni abẹ́ẹ̀ká ti sẹ́ni wọ́n gbé kọ́ ni wọ́n ní jẹ́ nìkan rìn lẹ́gbẹ̀ẹ́gbẹ́ rẹ̀ ọmọ ibi tó ń sọ kùránù sí lónìí ẹlòmí fẹ́ lè jẹ́ akọ́pọ̀ wọn ó fi nù tí fọ́mọ nígbà wọn kan ọ̀pánlé àwọn aláyé rìn ní òkun wọ́n ọ̀sàpánlé húrùmọ̀ ọlọ́run húrùmọ̀ ọlọ́run àti kùránù ọmọ àwọn tí nǹkan yí àlùkùránù wọ́n sàpánlé débi wípé bọ́bá kéré tó ṣe ń sọ àpò àwọn tí nǹkan ilé ìwọ̀n fi sápò ẹ̀gbẹ́ mo wá bẹ̀rẹ̀ pé kí ló dé wọ́n nítorí pé àpò ẹ̀gbẹ́ yìí ó súnmọ́ àyè ibi ẹ̀gbẹ́ tí ń jáde àwọn ọ̀wá fẹ́ fi ọ̀rọ̀ ọlọ́run síbi tó súnmọ́ ibi ẹ̀gbẹ́ tí ń jáde lára wọn ẹ máa yẹ ẹ̀wá wo yẹ ẹni ẹ̀gbẹ́ tí mú kùránù lọ́lọ́ òun ni ayé fi ń rìn inú òkun ibi àpò àyà báyìí ni a máa fi sí ó pè torí pó súnmọ́ ọkàn ọdí ọlọ́run sì ti kí àwọn tí wọ́n máa sí àpò tí wọ́n bá jẹ́ tàwọn èèyàn wa ní Sudan àwọn a máa fi ẹgbẹ́ ni wọ́n fi ibi wọ́n fàpò ẹ̀yìn tó bá ṣe tọ̀dọ̀ wá ń bì yí ibi ọkàn wà náà ni a máa bá ní fàpò sí apá àlàáfíà ibẹ̀ ni tá a fi ń mí wà àbíbẹ̀ kọ́ ní bẹ́ẹ̀ bá ti ju alùkùránù ó bẹ́ẹ̀ fún ẹ̀pá ti fi síbi tó súnmọ́ kí ni ọkàn wa àṣẹ bẹ́ẹ̀ àfi kí gbogbo ẹnì kọ̀ọ̀kan fi ń kí a ni o ayé ọ̀pọ̀n tẹ́yìn ń pọ́nlé yìí wọn ọ̀pọ̀n lé mọ́ ni wọ́n fi ń rìn lódì ní òfin sí báyà balẹ̀ fẹ́fẹ́ oníbẹ̀ lórílẹ̀‐èdè lónìí kálukú ọ̀pàrà àrò kiri ni kálukú ń bẹ̀rù ọ ń bẹ̀rù kún fìtínà kún fìtínà wá ibẹ̀ ni lẹ́yìn bá sùn lónìí tó jí kó dúpẹ́ ni sórí ìsì tún wà mẹ́ alhamdulillah sápájì tún mẹ́mẹ́ ayé ń bá lọ bí pẹ́pọ́yá ẹ̀hùn orin fúnra yín ẹwọ́ gbó tí kálukú fi dirẹ̀ mọ́lẹ̀ ìkẹ́ ọgbọ́dọ̀ sí ìyẹnú lé àti sálọ gbogbo orin ní kálùkù ti fi dí gbogbo ilé fẹ́ǹsì gbà tọ́ka tí ó sọ́nà bí ìbẹ̀rù náà sí ni ìbẹ̀rù bí nǹkan ọmọ sí èèyàn kò sí fàyàbalẹ̀ ayé ọba débi pé wọ́n mọ orin fúnra wọn tó bá yá tọ́ra yé ń sa ìsun aburú àtúbọ̀tán ni kètí ìdẹ́ta o ẹni ọlọ́run bá pẹ́ mi oògùn ojú rí ó rí ẹ̀wẹ̀ táwà tí ẹ ń bí sísàmánì ìtọ́jú ti a náà rí yóò rí nǹkan ó ayọ́fẹ́ bá débi pé wọ́n mọ̀ ọkùnrin fúnra wọn ní sáìsì kálukú tí ó ti pa tí ó fún ẹlẹ́ àkọ́kọ́rọ́ pé gbàmbá dé kò sí mi wọ́n ti gbé ọlọ́bẹ̀ ẹ̀ ló bàbá ti mi ọkọ́rọ́ tirẹ̀ pa ayé ọba débẹ̀ kálukú ní kejì tọ́lá wọn náà sàpọ́nlé tọ́lọ́ pọ́nlé ṣe tọ́lọ́ ní wọ́n fi lólé ayé wa kí wọ́n fi darí ayé wa sí náà fi darí ṣe ni orí wọn náà fi darí wa ebá wọn kan bẹ́ẹ̀ mi tí wọ́n kójọ sí ẹni tí ò lè darí ẹ̀dẹ́ tẹ kójọ sí ibi kan tẹ́ ní wọ́n wá máa sọ tẹ́ darí ayé kí lẹ́ bàbọ̀ ẹni tí ọmọ ọlọ́run tẹ́ kọ́ sọ tí wọ́n fi darí ẹ̀dẹ́ ọlọ́run ọdí náà èyí tí ó gbé kálukú wọn ni wọ́n mọ̀ mọ́ mọ́ràn tí ó jàǹfà ní wọn ní kálukú wọn mọ́ mọ́ wọ́n sì máa gbẹ́rọ yílẹ̀ wọ́n máa gbé yílẹ̀ pọ̀ tí wọ́n bá gba tí wọ́n gbà tán kálukú ọkọ̀rẹ́ ẹ̀ díẹ̀. wà mí ìwà tí mo máa ti láàyè fọwọ́ pé ó làwọn ìdàwọ́ ọ̀rọ̀ ọlọ́mọ ni dààmú fi báyé. ìyá máa bẹni tí ìjàmbẹ́nu ẹ̀gbẹ́ wá dé parí ẹjọ́ oníjẹ ẹni tó ń ní nǹkan sí ẹni tẹ́ ẹni ọba parí ẹjì jẹ tí ẹ ti sẹ ẹ̀yà lóun wọn ọba parí ìjà yìí àti tún náwó wa dúbí gbogbo tí ní wọ́n jẹ́jọ́ ẹ̀ wájú ọlọ́run ó sèṣirò ẹ̀ wọ́n wò pé wọ́n ti fún ọ ní red biro ìkáwọn tọ́gà máa lò red ní a máa lò àwọn tọ́gà red ní a fi ní a máa lò àtọ́bátọ́ pọ̀wọ́lé ẹ̀ ní green mọ́pẹ̀ torí pé ti fún ọ lọ́kàn máa bùúlù bó ṣe wọ́ wọ́n bí àwọn tó yé wọ́n páyọ̀ ọlọ́run lórí ẹ̀ láàyè òun ẹgbẹ́ Umaru kalẹ̀ ẹ fi tolé ayé yín bẹ́ẹ̀ sì darí àwọn èèyàn gbogbo àyè bí ọba wà lọ kẹ́kọ̀ọ́ lára Umaru níbi òun ṣe dé àníwọ̀rù bọ́ọ̀lù gbẹ́ àti ìdèbí ayà mi àkàyà asábẹ́lẹ̀ náà kí a Umaru bọ́ọ̀lù gbẹ́ nítorí ẹran kan sọ́nà agbo àwọn mùsùlùmí tí ń darí tí ò rí Umar fúnra ẹ̀ ní wà wọ́n wá bí lẹ́rẹ̀ pé aláṣẹ gbogbo mùsùlùmí ẹjọ́kò dị wà lọ Umar ní tó bá dídú àlìkì àmà sí wọ́n lọ́wọ́ ó bí àbó ní ó àbẹ́mi wọ́n ní kan kankan ṣẹlẹ̀ ń bì kan wọ́n ló lórí yíyọ́ lọ lóhùn lè débẹ̀ ọwọ́ àwọn kan táwọn jẹ náà àwọn Mm. aláwọn orí kankan mm. wọ́n tó lọ gba àwọn ẹ̀dẹ̀ lè lù ká ló kọ́rí àtàràfúsà lọ́wọ́ wọ́n tó dùn lọ́wọ́ ẹ̀ àwọn tí wọ́n bá bí wọ́n ṣe wọlé tẹ́lẹ̀ tí wọ́n rọ́nà tí wọ́n wá bí wọ́n ṣe kó yín ní nǹkan tẹ́lẹ̀ tí wọ́n rọ́nà ẹ̀ bá tó dùn lọ́wọ́ ẹ̀ bí wọ́n wá tó bá yín wòyà tí ń yín àìsàpọ́nlé tọ́lọ́hún ni wọ́n máa lọ àgbímù hurumatillah gbogbo ẹni bá lè pọ́n orúmọ ọlọ́run lé tọ́lọ́hún pálé bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan wá sí pálùkùrọ̀ ánù létà nídókòó tí ibẹ̀ lóore kálukú wá wọn bí alùkùrọ̀ ánù ọ padà sí èyí tá a ti sáré tẹ̀lé lẹ́yìn náà tó gẹ́ ẹja padà bìtọ̀ lọ́hùn torí tá a rò kó jìnnà ó lè súnmọ́ wọn èyí ni wọ́n sí fún wa káfírábọ̀ dáadáa jẹ́ wà má yóò àfihàn ó tún wípò mí ọlọ́ni wà má yóò àfihàn ṣàá ìrànlá ọlọ́ni bẹ́ẹ̀yàn bá lè pín tó lè sàpẹ́lẹ̀ ṣàíra ṣàíra kan àmì nǹkan ẹ̀sìn kan tọ́pẹ́lẹ́ ọlọ́run èyí ò gá wà nínú tákùwà lùkùnú táàbù gbà pé lámarí ọbẹ̀ bọ̀rọ̀ mọ́tọ́ ọba ti pẹ́sì lé àpẹẹrẹ ìpáyọ̀ ọlọ́run abẹ́lẹ́ òkè wa ọlọ́run kì ẹnì kọ̀ọ̀kan wa yọ sàn wá lẹ́sàn olórí tó ibi tá a ti dúó lánàá ọlọ́run àrawọ́ sí ọ ìwọ ló nìmọ̀ lọ́dọ̀ tó fi máa mọ ẹ̀dá mọ́sàlá ìfi èyí tó ní àlùbáríkà náà ma fi mọ̀ wá àlùbáríkà náà ní kéèrè fi sín ó ní ohun tó bá fi máa jálè fi sín ọwọ́ lọ́wọ́ mọ́jà fi lòdì sí tí ẹ o ebi màkàlẹ̀ nìkan ń máa tó tún gbọ́pọ̀ ìyá nìkan wájú jẹ́ màkọ́ tí ó fi yẹn ní sí bí àwọn méje ẹnìkan ọlọ́run sì yí làkàdé tí ẹ̀ sẹ́yìn ọlọ́jọ́kọ́ tí oní ọmọ bóhùn ètò ilé ayé rẹ̀ wọn náà wá bá ń ní wọn ìyá kan ni ọba tó bá fi mọ̀ wá lóòmà yálè fi sin ọlọ́run àmìnà ibi àti sinmi lánàá ọlọ́run ní wàlá túbú sí ìlú wàlá túbú sí ìlú pẹ̀lú àríkì máa dà ìsìlá ìhá ọlọ́run ní ẹ má balẹ̀ jẹ́ mọ́ ọyọ ọyọ jagbe ẹ̀ mọ́ a ọyẹ ebi ń táwọn màlẹ́kà fífi òun lákọ́lọ́ lẹ́sìn ìjọkìnrin àná níjó olóhùn ọ̀dà nàbí àdá. ọlú àtàjálù fi àmọ́ yíyú fi àwẹ̀yẹ síbíkù dìmá. ọlọ́run ní torí dáadáa lọ dálẹ̀ rẹ sí tọ́ ọba dáhùn ilé ìwọ̀n mọ̀ balẹ̀ jẹ náà wọ́n jágun máa ẹ̀yìn. wàlá bìlà ebi torí yín náà la màlẹ́kà fi fo èsì fẹ́mi ọlọ́run dọ́kìnrí àná. àtàkì àlùbí ha. pé ọlọ́run sọ fẹ́ dá sórí ilé ayé. mẹ́yìn ìkùsídù bí ha wọ̀yọ́ sí kíkù dì máa. àwọn tí wọ́n máa balẹ̀ jẹ́ tí wọ́n máa tẹ̀dí ara wọn lẹ̀. wọ́n ní alúlù sábẹ́ òbí amúdíga wọn ló kọ́ di sùlákì. ebi ogbó tó ọba aláwọ̀ ọmọ àṣìláwá sí. kọ́ọ̀lá ìní àlàbò màlá. wà ń lọ ká mọ́ balẹ̀ jẹ́ ó tó bẹ́ẹ̀ ìbàjẹ́ yìí pọ̀ lórí ilẹ̀ ọlọ́lẹ́yìn tá a ti fi gbàgbọ́ túnlẹ̀ ṣe táwọn èèyàn ti dá ẹbọ mọ̀yàtọ̀ fásà wọ́n dá tọ́lọ́hun fẹ́ mọ̀yàtọ̀ fún tí ọ̀fẹ́ ọlọ́nílá tó fún sínú fìlà àrùdì bá dà ìsìláàlì ẹ má tún balẹ̀ jẹ́ máa lẹ́yìn táwọn ọlọ́run ti túlẹ̀ ṣe wà tó ní kò ṣe máa sọ̀rọ̀ àdúrà fa ọlọ́run lẹ́mi ni ẹ máa pè ẹ̀sìn ní ẹ pè mí nítorí pé ajẹ́sùn náà sì tí wọ́n bá ní kó mú ẹni ọ́ kágara jù wá láyé mọ̀ni ajaza anìdùá òun lẹni tí ọkàdára tí ò ní sàdúà ajazu nas mọ̀ni ajaza anìdùá wà abọ̀kàlù nas tí a bá ní kó mú àwọn èèyàn wá mọ̀ bá kìlà bí ẹni tó mọ́ sàmú sálámà ọ̀gá ahun nù ibùdó habani ló gbà ní ìsìnwá ó sì lọ́rọ́ láàfíà àjẹsùn náà mọ̀nà àjẹsà ànìdùá wà ábùkàlù náà mọ̀ n bá kìlá bí sàlá àwọn èèyàn òun lẹni tí kò lè sálámà ẹni tó sì kágara tó lẹ́jù nínú ẹ̀dá olẹ́ni tí èyí sàdúà olọ́lọ́run sáà fi ń kí àdúà fún a oníwájú ọlọ́run ẹ máa pè é ẹ máa pohun ẹ pohun ọlọ́run ojú ẹ pè mí ọlọ́run kọ́ọ̀fà wàtọ́mà àlàkọ́ọ̀bù ó ní ìsì ájù mínàlì màdọ́rì àlàtí láyú mọ́nù mi wò kó ìhà kẹ́mi èèyàn ọmọ balẹ̀ sí aburú kan tí fàyà ọ̀balẹ̀ ò sí fún pé kò ní sọ kò ní ṣẹlẹ̀ ó ní wọ́n pè ní káwùfù bóyá kéèyàn wò pé sádùá yìí bó lọ́lọ́wọ́ ó ṣe gba kọ́ máa páyà wọ̀tọ́máwù òun ni tàwákùrù rùsúlì lùmúrì màbúbà kéèyàn máa tàmá ta méjèèjì náà ni bọ́bá sí bẹ̀rù pé nǹkan bá ilé sílẹ̀ lábúrú ó sì máa tàmá pé orí bẹ̀rẹ̀ dọ̀rọ̀

tó bá wá gún sàárà tó ló ose tó ṣe náà tó túnmọ̀ sí pé nǹkan ní òdíṣẹ́ láyé ọsọ púpọ̀ ogbò ti gbọ́ ṣe o nítọ́lá ń bá kọ pé ó kù sí èèyàn yóò ṣe ṣùgbọ́n gbìyànjú wọ́n náà máa ṣe dáadáa wọ́n ṣe sàdákà wọ́n àánú ẹni tọ́ ọmọ ẹni tọ́ ọmọ kéré ẹ̀

ó ní tí ń rí ni tó tí èèyàn bá fẹ́ kú wọ́n máa gbogbo ẹni tó pé pàṣán ní máa mú kiri tẹ̀lé eégún lẹ́yìn ìjọba fún eégún náà wọ́n mẹ́ra ọ́ tó kó pàṣán kékeré ògbẹ́ fín àmàsáré wọn ó pe a ebi kìíní yìí ti sá bàbá onímọ̀ pé tí máa ń pa kiri ló ní àìsàn ti kú òun bẹ́ẹ̀ ló kù tí fi ìgbò tí ò ní túnmọ̀ ní máa sáré tẹ̀lé lẹ́yìn náà wọ́n máa fàwúrẹ́ àá àtòkò ní òtù lọ́lé egun wọ́n wá ń fi hàn láìtàwọn ká ànàjẹ̀ dídán kọ́sìrù kan ní àlìjánà pé àfin tó wó ìlú àlìjánà rí ìwọlọ́ àlìjánà àfin tó wó ìwọlú wọ́n láwọ́ bẹ̀rẹ̀ pé kí máa ṣe tó tó wọ́n ní lálùbáríkọ́ ọlá ọkùnrin kan tó lọ́hún sàdáwà ìlérí fún tọ́ bá níta masáàsí ń jọ́ka tí wọ́n sì ń sáré tọ́ bẹ́ta kìbí tó lè rámi ọgbọ́n ọlọ́ ṣùgbọ́n tí ẹni ọlọ́run sàdánwà ìlérè fún tó jẹ́ arọ tó náà ń fìdí wọ́ lọ lọ́wọ́ wípé wọ́n tó lè àlùbáríkọ ọlẹ́ àti ìta tó ti gbé wọlé èló bí àfitọ́dá onílẹ́nu táyẹ sínú ilé bọ́bá jìnà jù bẹ́ẹ̀ lọ bó wá ní ilé ìyọ̀ bá ṣe dáa tó lè táwọn kààlà bàáyìdá ọmọ sí tí ọ̀já ti mú ilé rẹ̀ tí mo ti gbé o ọ̀nà tó bí ti rí bẹ́ẹ̀ àmàlẹ̀ táwọn kààlà jẹ̀dídá ó ní sọ torí àfitọ́wọ́ yìí ìwọ náà ló tún rí ó ní kí a lò tún ṣe àlùbáríkọ ọlẹ́ alágbè kan tó wá tó ní fóun lásọ tọwá wò gbà gbogbo tẹ́mi náà nílẹ̀ mo ti bá ẹlò gbò ẹ̀ lásọ tó tún dápadà tí náà bá lè mọ́ má lè di ilé ìgbé mi náà ṣe ń lò lọ́ba fìdí lọ tí ń sì mú lọ ọ̀sàdọ̀ ń lò wọ́n lè ní àfikún ọlá àfẹ́tọ̀wò àlòkú aṣọ fún ọba wà lọ ara sọ tuntun fún gan lọ́jà bóòlà fún yọ́ bá sí dáa tó lé táwọn ká lẹ́jẹ̀ dì dá àwọn mọ̀ sí tí ọmọ jẹ́ tuntun àmàlẹ́ ìbáhùn kan kàmìlà wọ́n tún wá sọ fún pé àlìjánà tó ń wo ìwọ̀ ló ní ààfin inú àlìjánà ìwọ́n náà lọ́ máa lò ó ní kí ló tún ní wọ́n lálùbárí kọ́ la àjẹkù búrẹ́dì kan tó fi ṣètọ́rẹ́ àánú fẹ́ nìkan ọjọ́ kùrùkùtọ̀ tọ́ bá lè lẹ́nà bá lè jẹ tó kù ọba gbà olólọ́fù ni wọ́n kọ́ àfihàn fún ajẹ́kù búrẹ́dì tọ́bọ́ wá jó dídí bóònù ọba wá ṣe dáa tó lẹ́tàkú kánàkámìlá ọmọ sí tí ó jó dídí ó ní tóbi náà kò sí tí èèyàn ṣe láyé tó gbẹ̀yìn

ráhámọ́tò aláì kọ̀rí ibùn kábàrù tí ẹni orí iná iná ráhámọ́tò aláà ráhámọ́tò àwọn máa ismu inna. kọ̀rí ibùn àwọn máa jẹ́ kábàrù iná ọlọ́ni nára mọ́ta lọ́ọ̀yí kọ̀rí gómìnà lẹ́mọ̀ọ́sìnì àtitú ìtọ́kẹ̀yìn bàbá wa o náà ni pé ìkẹ́ ọlọ́sùnmẹ́ni ti bá sí dáadáa ṣùgbọ́n tàwọn ọmọ kéwú àwọn ọmọ wo nǹkan ń tí wọ́n ti language wípé a bá fẹ́ ṣe tó dóbìnrin tá a fẹ́ mú làbárè wá ní tá a fi mú wo obìnrin lò náà jẹ níbi ní ìsìn ọlọ́run sì mú làbárè ọfẹ́ mú rahmatu àwòrán abo orin rahmatu ló gbé wá nígbà tí wọ́n wà mú akọ. Hmm. tó bá ṣe èdè títà wá ní ìtawọ̀ ohun ní pé kọ̀rí ìbàdàn tóun náà wà láwòrán abo bí ráhámọ́tù ṣe wá láwòrán abo òun làwọn àfáà fi gbà pé àfáà wa Sajjaj àwọn ní rahama ń bẹ̀yẹ mọ́sídàrí ta tọ́jẹ́ pé ahàwálẹ̀ sí rahab wàlmọ́sídárù lọ́pọ̀ ọgbà lọ́dọ̀ ápùẹ̀ onítàzíkìr ápù mọ́sídárì oníkọ́wálákọ̀ olófi wà nínú àtúnṣe tá a máa ń senú àwọn ọkọ̀ míì múlíkátù núrátù kọlọ́ nínú language ní ti torí nóòrùn ìmọ́lẹ̀ mọ́sídàrí ápù ẹ̀ ní tẹ̀síkìr kò sí mọ́lẹ̀ akọ kò sí mọ́lẹ̀ abo ìmọ́lẹ̀ nìmọ́lẹ̀ ń jẹ́ débi ká pẹ́ nìkan ní nóòrù káṣọ nìkan nóòrà bẹ́ẹ̀ náà ni múlíká àyàfi tá a bá yà pè ní málíkà málíkà lọ́lọ́ torí múlíkù masdar wàhákù masdar ní tẹ̀síkìn akọlọ́yọ wá kò lè jẹ́ múlíkà kò sí ọlá akọ kò sọ́lá abo ọlá ń jẹ́ ṣùgbọ́n ọbakùnrin bẹ ọbabìnrin ọwà àbí ẹ̀kọ́ alábìlẹ̀ pé málíkà abúrúlé malik tàbá sọ ọ̀yẹ̀ ní maliku bọ́yọba àtayé tọ́bìnrin rẹ̀ ọmọ jẹ́ malikatu ọba bẹ̀rẹ̀ wọ́n ní dínú tọ́lọ̀ fi pé kọ̀rí igbó torí mọ́ sí dàrí tọ́wá láti inú rahamu àbọ́wà akfash sa'id tó rákpáṣù pọ̀ adambe kéke mbe ó ní rahama ta ń bẹ̀ yẹn ó ní tá a bá ń ka àyà tí ń bọ̀ lẹ́yìn ọlọ́rin pọ́lọ́ ní ọwọ́ aládé yorùsílù orí yá olùkúṣíra abẹ́yìnà yàrá rahama ti yí kí ni rahama bẹ̀ ojú ní ajẹ́pẹ́ na rahama tòkè náà bìmá náà mọ́tọ̀rù òjò wàlùmọ́tọ́rù mùzákà òun ló jẹ́ kí kábàrú rẹ̀ náà wá ní kọ̀rí ibùn àwọn míì sì gbà wípé tó bá jẹ́ wípé ọ̀rọ̀ tó wá ń wájú yìí bá wá ṣáájú ni tí ò wá lẹ́yìn a lè gbé ohun tó dé kẹ́yìn bá ń tọ́ ṣáájú ẹ̀ ṣùgbọ́n láti gbé ń tọ́ ṣáájú lọ bá ń bọ̀ ní ẹ̀yìn ó ṣe díẹ̀. wọ́n ní lọ́dọ̀ tàwọn ìtọ́lọ̀ àwọn ẹ̀mọ́bìnú bàbá wọn máa kí ó lè ń ṣeré ẹ̀kọ́ o wọ́n ní ajẹ́ pé lọ́dọ̀ ti tàwọn rahama yẹ ní tìtorí pẹ́bì kan ní ti ń bọ̀ wọ́n ní ọwà fún màkánù ìyẹn ìtumọ̀ ẹni pé ìnà láàyè kọ̀rí ààyè tí kí ọlọ́run ti máa wá fáwọn olùṣe dáadáa òṣùwọ̀n ajẹ́pẹ́ làbáre màkà òun ni kọ̀ríbù lọ lè ọ̀rọ̀ tó wá ṣe jù nínú àwọn ọ̀rọ̀ fàráhùn náà sọ tí irú náà lọ sọ onígbogbo àkábá ti wá ní tó bá ti jẹ́ pé nǹkan tó ní gáàbù ni yóò ti ká ọ̀nà àná a lè ṣe ní akọ a sì lè ṣe lábo ṣùgbọ́n ọ̀rọ̀ tó kẹ́yìn inú ọ̀rọ̀ tí sàjáde sọ ń tiẹ̀ ni pé rahama fún rẹ̀ kìí ṣe mọ̀ àkíkí kìí ṣe agbo gangan èèyàn tá a lè pè lágbo ìtumọ̀ nǹkan kan tá a lò ní abo ni tó bá ti jẹ́ pé ìtumọ̀ nǹkan ní ń jẹ́ abo a lè ṣe làbárí ẹ̀ tàbí ká fi nǹkan ròyìn ẹ̀ pẹ̀lú abo bí rẹ̀ tàbí ká fakọ̀ ròyìn èyí ò ní ìtọ́fanù iṣẹ́ táwa ń ṣe ní kéwòn ẹ bàbá gbogbo tá a máa ń ṣe a bọ ọmọ nù tá a fi pé lẹ́yìn ọmọ kí ẹgbẹ́ yóò pápá ọ̀tá ìwọ lẹ́nu jíjà ìwọ òtí báàsì àwọn abẹ́rù tá a máa fi bìíra wa nù láàfi fún ẹlòmí ìwé ẹ̀rí dákùnkẹ́lò kan pẹ̀lú wọn tó ṣe sùúrù kìí tí tó ń gbà torí kò tí lè spana tí èyàn fi tú ké tí ma lò wọ́n bá tó lè tún yóò fi ká ah, fẹ́ mọ̀ mí ní láti kéèké ẹgbẹ́ yóò ó tẹ̀ ní ríde tọ́bá fẹ́ mi kéèké dé nílá ni yọ́ bá bóòtù jẹ́ gbogbo tírẹ́dì kínú ni ọ́ ọlọ́run ní kẹwọ́ ọlọ́run ó súnmọ́ ogun ẹ tí bá ń ṣe dáadáa o ọlọ́run jẹ́ àlè ṣe dáadáa o gáyà kan sí kí. wọ́n wọ́n lè rí ìlú sínú àpàdà máa káyà yẹn lọ́la pàdé ọ̀nà tọ́rọ anísẹ̀ta nígboro ọlọ́ọ̀lẹ́dọ̀ ọlọ́run wà wúwà lábí yúrùsílò rìyà àbúṣìrọ̀ bẹ́ẹ̀ na yádá rahamati àtà ìdá àkọlẹ̀ fi sàhábà fi kọ́lá sókínà wòlì báládé mayyes fàánzàrínà bíi búṣúrá òun láàbà àbà nínú ọ̀pọ̀lọpọ̀ kìrá ṣùgbọ́n bá dé kìrá lọ́dọ̀ warish nùṣúra lókè búṣúrá mẹ́rin nítorí pé tó fà á ìpìlẹ̀ alukùránù wọn kama sí dọ́kìdí àná ọlọ́mọ hmm. a àwọn àfáà lọ sí sí ọmọ kò ní wọ́sẹ̀lí wọ́n ẹ̀sẹ̀ wọ́sẹ̀lí òun lọ́pàá tí kìrá ti fi máa ń yàtọ̀ búṣírọ́ ẹlòmíín kà fún ọmọ kan níbẹ̀ lábẹ́ ọmọ tabẹ́ ni òní òkè ní búṣírọ́ àwọn àmọ́ tún níbi ọlọ́run fi ṣèrú òdùnnú ẹni tó bá lọ́mọ tòkè ní yóò pè núṣírọ́ afaka afakiri ọlọ́run wà wúwa wà wúwa làbí èmi ọlọ́run lọ́bẹ̀ èyí tí yúrí sílò ìyá àbùṣírọ́ mo fi mo fi atẹ́gùn tí mo rán sí yín mo fi ń ṣe róòdù mú bẹ́ẹ̀ náà yáde ràmá tí ìwọ bá kú kẹsẹ̀ tó jọ sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ náà yáde ràmá ìjọba kù díẹ̀ tí ló lọ́gbọ́n bá ní kíní kan bẹ́ẹ̀ náà yàdẹ́yìn ìjọba wájú mọ́ ìjọba wájú mọ́. ọlọ́ọ̀lá a máa ń fi ọ̀rọ̀ òdùnnú nígbà òjò bá fẹ́ rọ̀ tẹ́sítò ọ̀tọ́kùn atẹ́gùn kan láàrán láàpẹ̀ kó ku ẹ̀sùn tó ń dànù ọlọ́ọ̀lá wà là máa àbá ìdá sàhábà. bẹ́ẹ̀ bá débi wípé atẹ́gùn náà òórùn náà sómi sẹ̀fà ń dọ́dọ́ fẹ́ a máa wà kiri ọwà ká gbogbo ní òṣè ń rọ̀ wọ́n pè gbogbo gúdò láńlá tí ń bẹ láyé olóòwò pa wọ́n tó máa ń experiment yẹ pé tó òun bá pa tán tọ́pa yọ́ máa mú òru jáde oru ẹ̀ tí bá mú jáde ni ó máa gùn sánmà lọ tọ́ bá dé sánmà òun ó di ẹ̀sùjò tó bá wá di ẹ̀súdò atẹ́gùn ọwà fẹ́ kìíní yẹn yọ bà bọ́ o atẹ́gùn náà máa ń pè ní tayara òní ọwà mú mi wá wọ́n ní tán táwọn bá wí ọ̀bá yí ọ lọ wá kẹ́tù kó o bomi sínú ẹ̀ òní á fi do òkun wá dá iná kó o gbé kẹ́tù iná òní òòrùn tí ń pa omi òkun wọ́n náà wá gbé sórí iná kò dúró wọ́n ní kọ́ wá máa wọ ẹnu kẹ́tùn ó wípé yọ máa mú òru jáde ni ti ń jáde nígbà tó pa odò wọ́n ni wá lọ wá glass kó fi ẹnu kẹ́tùn oòrùn yọ máa dà sí ó wípé ò lè ríran lójú ma òjò tọ́ bá pẹ́ tátẹ́kùn bá ń fẹ́ máa ojú yọ máa ká mi òjò rọ̀ mi. wà á wà lábí ìrùsílù rìyà àbùsù àwọn báyìí ẹ̀dẹ́ ibi ìmọ̀ tí ẹ dẹ̀nà ṣùgbọ́n tẹ́gùn tí ń ká ta lọ́nà ọlọ́lẹ́mi ni èmi ni mọ̀ ń rẹ́ ìlú òdòdó fún yí abínú inú tó jọ bá súnkẹ́ lè máa kálùkù ọmọ kó gbá ta kó garawa ta pé á gbé mi kí náà bàbá ọwọ́ máa dùn pé wà lọ́rọ̀ àgbàdo wá òjò tó tún yìí á fi gbàdo lọ́la kó lè àkọ́ láti títí tí atẹ́gùn yẹn yóò máa mú bọ̀ hámà láti yóò lóyún sàhábà ń fi kọ́lá ẹ̀sùtò tó kún fómi tó kún kẹ́kẹ́ sùkìnà òlìbáládì mẹ́yìtì. ọlọ́run àwọn ọlọ́run ọwọ́ àárọ̀ lójò sùkìnà òlìbáládì mẹ́yìtì á fi fún lómi mú bàládì manjid ilẹ̀ tó ti di òkó àjẹ́dà wàlàkáhà ilẹ̀ tó ti di òkó tó ti dasálẹ̀ tọ́dà ti dá ń bẹ̀ tí ó romi mọ́ á fi mú bí ìlmọ́ à á tara ẹ̀sùdò yìí somi kalẹ̀ fàkọ́dìyà bíi mi tí ń ṣe gbogbo èso tẹ̀yẹ láti ń ṣe ọlọ́run ní ẹwà láàní gbé yí dìde kàbáàrí kanúkú gbogbo wà gbẹ̀ kó mọ̀ gbogbo ojú oko rẹ tẹ́ẹ̀rù ti gbé lọ tó ti dòkú tí nǹkan kan òwú bẹ̀ mọ́ tá a wá rán òjò. ní kílà la wá ní kó tún di tí ó máa gbèrú. nǹkan otu nri tún rí nǹkan rọ. tó ti dòkú ni ládùúgbò tún máa ríro padà. ọlọ́run ọba máa bọ́ ọba lárò jinlẹ̀ máa sinmi nítorí pé rí lóko yẹn. kàdálíkà nùkúrìdòlè mọ́ta làálàkún tàdàkàrò. ọlọ́ni tẹ́ ẹ bá kú tán bá ṣe gbé nídìí nù. bá a ṣe padà sọ yín dára yín nù bá a ṣe sọkò tó tẹ́ ẹ̀rù gbé lọ tó ti kú tá a tó sọ di tútù padà. ọlọ́ni bẹ́ẹ̀ náà ní tẹ́yìn náà bá kú bá a ṣe gbé nídìí nù. wàlúbáládù tọ́ ìgbìmù àkàrà mọ̀kúnmọ̀ wà. yàrá kò fẹ́ lóun pàdé lọ́la hmm. lórí ọ̀dọ́ lọ́hùn ọlọ́ni kàdálíkà lókùnrin mọ́ta làálàkún tàdàgbàrò tọ́lá tó lọ́rùn mẹ́ ọlọ́kọ́ sọ àjọlá lọ èyí tá a gbọ́ ọ̀rọ̀ jù sí aláǹfààní alhamdulillahi rabbil alamin